Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́ ni kò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́ lọ́pọlọ lọ́pọ̀lọpọ̀. Ẹ kú u dédé àsìkò yìí o, ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ṣọ́ wa láti ọ̀sẹ̀ tó kọjá títí di àkókò yìí. Ká dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ Campus Radar, ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ tí wọ́n gbọ́ wa. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ èyí ni ìròyìn láwọlé sùn tó ń dé sí etí gbọ́yìn láti ọwọ́ campus radar ní ilé ìwé gíga àpapọ̀ fásitì ńkọ́ ọ̀gbìn abẹ́òkúta funab orúkọ tèmi ni Khairat tèmítáyọ̀ ọmọ akeem ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn náà ìjọba nàìjíríà béèrè bílíọ̀nù mẹ́wàá dọ́là gẹ́gẹ́ bí owó gbàmábínú lọ́wọ́ Binance Sisi Quadri òṣèré tíátà yorùbá jáde láyé ẹ dá owó sìmẹ́ǹtì padà sí iye tí ẹ̀ ń tà tẹ́lẹ̀ ààrẹ tinubu pàṣẹ wo nǹkan mẹ́jọ tó yẹ kó o mọ̀ nípa ọkọ̀ ojú irin red line tó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ èyí ni ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ àwọn aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà ti béèrè bílíọ̀nù mẹ́wàá dọ́là lọ́wọ́ iléeṣẹ́ ìdókòwò crypto ní binance gẹ́gẹ́ bí owó ìjìyà èyí kò ṣe lẹ́yìn ẹ̀sùn tí wọ́n fi kan iléeṣẹ́ náà pé ó ṣokùnfà bí nàìjíríà ṣe pàdánù owó nítorí màgòmágó tí wọ́n ṣe nídìí pàṣípààrọ̀ dọ́là sí náírà. ìjọba sọ pé iléeṣẹ́ binance kópa láti rí i pé àlékún bá iye pàṣípààrọ̀ náírà sí dọ́là tó sì mú iye owó dọ́là dẹnu kọlẹ̀ níwọ̀n ìdá tó súnmọ́ àádọ́rin nínú ìdá ọgọ́rùn-ún láìpẹ́ yìí. Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ ọ̀kan nínú àwọn agbẹnusọ ààrẹ Tinubu sọ pé ìjọba rí owó Binance lára bí ìdẹnukọlẹ̀ ti ṣe bá náírà ojú òpó yìí á máa fa gbèǹdéke kalẹ̀ lórí iye owó pàṣípààrọ̀ náírà sí dọ́là tí eléyìí sì tako òfin CBN nìkan ló lẹ́tọ̀ọ́ láti fi gègé sí iye owó pàṣípààrọ̀ owó ní Nàìjíríà ó fi kún pé ojú òpó Binance ń gbàbọ̀dé fáwọn tó ń gbé iye owó pàṣípààrọ̀ kalẹ̀ tí eléyìí sì ń ṣàkóbá fún ọrọ̀ ajé nàìjíríà lásìkò tí ìjọba ń gbìyànjú láti dá a padà sípò. lọ́jọ́bọ̀ àwọn aláṣẹ nàìjíríà fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn mú àwọn aláṣẹ Binance méjì tí àwọn agbófinró sì ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ẹ̀sùn pé ojú òpó yìí ń gbàbọ̀dé fáwọn tó ń kó owó pamọ́ lórí ẹ̀sùn pé ojú òpó yìí ń gbàbọ̀dé fáwọn tó ń kó owó pamọ́ lọ́nà àìtọ́ àti àwọn tó ń fi owó ṣagbátẹrù fáwọn gbésùmọ̀mí tó fi mọ́ àwọn ẹ̀sùn mìíràn. gbajúgbajà òṣèré tíátà àti adẹ́rìn-ín-pọ̀ṣónú nni Fọláni Quadri Oyèbámijí tí ọ̀pọ̀ mọ̀ sí Sisi Quadri ti dágbére fáyé lọ́jọ́ ẹtì ni ìròyìn bẹ̀rẹ̀ sí í tàn káàkiri ojú òpó ayélujára nípa ikú rẹ̀ kò pẹ́ sí ìgbà náà tí ààrẹ ẹgbẹ́ òṣèré TAMPAN Bọ́lájí Amúsùn tí ọ̀pọ̀ mọ̀ sí Mr Latin fi ọ̀rọ̀ nípa ikú rẹ̀ sójú òpó instagram rẹ̀ tó sì ní um elédùà kẹ̀ sí afẹ́fẹ́ rere. bákan náà ni àgbà òṣèré nni saheed balogun náà fi sójú òpó rẹ̀ pé àwọn ti pàdánù Sisi Quadri ìlúmọ̀ọ́ká panilẹ́rìn-ín yìí jẹ́ èèyàn kan táwọn olólùfẹ́ eré tíátà yorùbá nífẹ̀ẹ́ sí torí bí ó ṣe máa ń ṣe ẹ̀kẹ́ èébú nínú sinimá. Ọdún 1979 ni a bí aláwàdà yìí tó jẹ́ atọ́kùn ètò tó tún ń ṣiṣẹ́ alága ìdúró níbi ìdáná ìgbéyàwó yàtọ̀ sí iṣẹ́ eré ṣíṣe tó sọ ọ́ di ìlúmọ̀ọ́ká. Láìpẹ́ yìí ló bá wọn kópa nínú eré sinimá àgbéléwò Nì Aníkúlápó tó ṣẹ̀ṣẹ̀ jáde síta, kí Elédùà fojú pa àṣìṣe rẹ̀ rẹ́. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ fáwọn iléeṣẹ́ tó ń ṣe sìmẹ́ǹtì pé kí wọ́n dá iye owó rẹ̀ padà sí bó ṣe wà tẹ́lẹ̀. mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde sẹ́nitọ́ David Umahi sọ èyí di mímọ̀ fáwọn akọ̀ròyìn nílùú Sokoto lẹ́yìn tó ṣàbẹ̀wò sí iléeṣẹ́ sìmẹ́ǹtì BUA tó wà níbẹ̀. lásìkò tí adarí iléeṣẹ́ sìmẹ́ǹtì náà Alhaji Kabiru ń ṣàlàyé fún mínísítà ló ní ẹgbẹ̀rún mẹ́fà náírà làwọn ń ta àpò kan ó ní èyí wà ní ìbámu pẹ̀lú àṣẹ ààrẹ tinubu pé àpò sìmẹ́ǹtì kan kò gbọdọ̀ ju ẹgbẹ̀rún méje náírà lọ níbi gbogbo ní nàìjíríà ààrẹ dúró lórí ìpinnu rẹ̀ pé kí wọ́n dá a padà sí iye tí wọ́n tà á tẹ́lẹ̀ kó lè bá a rọrùn fáráàlú láti rà mínísítà umahi ní tiẹ̀ ṣàlàyé ó ní lórí iye tí wọ́n ta sìmẹ́ǹtì mo fi gbogbo ẹnu sọ pé wọ́n sì lè ṣe àtúnṣe pẹ̀lú ohun tí ààrẹ bá wọn sọ. So mo fẹ́ rọ àwọn oníléeṣẹ́ sìmẹ́ǹtì pé kí wọ́n tẹ̀lé àṣẹ ààrẹ tinubu kí ìrètí ilé kíkọ́ yanturu lè wá sí ìmúṣẹ pẹ̀lú ọ̀nà tó ṣe é rìn gére ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ni ààrẹ bọ́lá tinubu ṣe ìfilọ́lẹ̀ ọkọ̀ ojú irin tuntun red line nílùú èkó èyí tí gómìnà babájídé sanwóolu ṣagbátẹrù rẹ̀ àgbékalẹ̀ yìí wáyé láti mú ìgbòkègbodò ọkọ̀ rọrùn fáwọn èèyàn ìpínlẹ̀ èkó kó sì tún bu iyì kún ìlú náà ju ti tẹ́lẹ̀ lọ wọ̀nyí làwọn kókó tó yẹ kó o mọ̀ nípa ọkọ̀ ojúrin red line tuntun náà ó kéré tán ọkọ̀ yìí yóò máa rìn lẹ́ẹ̀mẹ́tàdínlógójì thirty seven trips lójúmọ́ yóò sì gbé ju ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta gbẹ̀rún èèyàn lọ five hundred thousand ibùdókọ̀ mẹ́jọ ló wà láti àgbàdo nípínlẹ̀ ogun tó fi dé ìpínlẹ̀ èkó bíi ìjú agége ìkẹjà ọ̀ṣọ́dì mushin dé òyìnbó ààyè tó ṣeé gbà fún mọ́tò àti afárá ẹlẹ́sẹ̀ tí kò ní fa kí súnkẹrẹ-fàkẹrẹ bá ọkọ̀ ojú irin yìí ti wà nílẹ̀ ṣẹpẹ èyí yóò jẹ́ kí kálukú rin tiẹ̀ nírọ̀rùn ààbò tó péye yóò sì wà fáwọn tó ń fẹsẹ̀ rìn pẹ̀lú àjọ lagos metropolitan area transport authority lamata ló ń darí ọkọ̀ ojú irin red line lábẹ́ iléeṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ èkó ọkọ̀ ojú irin yìí wà fún láti dín súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kù dín ìjàmbá ọkọ̀ kù àti fún ààbò àwọn èèyàn epo dísù ni ọkọ̀ ojú irin red line yóò máa lò okòwò ńlá ni àgbékalẹ̀ ọkọ̀ ojú irin yìí kò dín ní one hundred and thirty five million dollar tí wọ́n kọ́kọ́ yà sọ́tọ̀ fún un lábẹ́ àkóso Lamata. ìròyìn láwọlé súntalẹ́ òní kò ní jù báyìí lọ ẹ tẹ́lẹ̀ wa lórí ẹ̀rọ ayélujára Campus Radar Funab nínú gbogbo ohun tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa rántí pé ọgbọ́n ju agbára lọ ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan láòjí o.